mọ́díhábù lè hùlùlù yìí òun ni ó jẹ́ ojú ọ̀nà àwọn mùtàsọ̀wìfún àwọn onísúfì tìjáníyà àwọn onísúfì tìjáníyà àwọn ni wọ́n sọ pé Allahu halun mawjudun fi kulli shay'in pé Allahu ó wọnú gbogbo nǹkan Allahu ni wọ́n ń sọ pé wọnú gbogbo nǹkan kì í ṣe àṣẹ rẹ̀ òun wá ń fa sórí àṣẹ rẹ̀ kìí sì ṣe àṣẹ rẹ̀ làwọn onítìjáníyà gbà lérò ni wọ́n ní lọ́kàn rárá o kìí ṣe àṣẹ rẹ̀ bí kò ṣe aláwò gangan fúnra rẹ̀ jálàjàláàlù pé òun ló wà nínú nǹkan pé tẹ́ bá rí nǹkan nísìnyí o nǹkan tẹ́ rí yẹn àbàrá méjì ni o bí nǹkan yẹn ṣe jẹ́ ìǹtẹ̀ ń wò ó bẹ́ẹ̀ ló tún jẹ́ Allah ìyẹn ni pé tí ẹ bá rí ẹlẹ́dẹ̀ bí àpẹẹrẹ lábẹ́ àkídà al-ittihad wal-hulul ó ń túmọ̀ sí pé bẹ́ẹ̀ bá ti tọ́ka sí ẹlẹ́dẹ̀ nínú ìgbàgbọ́ tìjàníyà ẹ ti tọ́ka sí Allah tẹ́ ẹ bá tọ́ka sí ẹlẹ́dẹ̀ ẹ ti tọ́ka síta ni o ẹ ti tọ́ka sí Allah nínú ìgbàgbọ́ àwọn onítìjàníyà tí ẹ bá rí eku tẹ́ ẹ bá tọ́ka sí eku nínú ìgbàgbọ́ tìjàníyà ẹni tó tọ́ka sí eku ó ti tọ́ka sí Allah bí ẹ bá rí wèrè tẹ́ ẹ bá tọ́ka sí wèrè nínú ìgbàgbọ́ tìjáníyà ẹ ti tọ́ka sí àlọ́ o ìtọ́ka sí wèrè ni ìtọ́ka sí àlọ́ o ìtọ́ka sí ajá ni ìtọ́ka sí àlọ́ o ìtọ́ka sí ẹlẹ́dẹ̀ ni ìtọ́ka sí àlọ́ o ìtọ́ka sí sánmọ̀ ni ìtọ́ka sí àlọ́ o ìtọ́ka sí ilẹ̀ ni ìtọ́ka sí àlọ́ o ìtọ́ka sí oòrùn ni ìtọ́ka sí àlọ́ o ìtọ́ka sí òṣùpá ni ìtọ́ka sí àlọ́ o ìyẹn ni wọ́n ń pè ní al-ittihad nínú ìgbàgbọ́ tìjáníyà ẹ dákun ẹni tó bá sọ bá ń fún wa ṣé mùsùlùmí ni ẹni tó bá sọ pé kí nìyí o ta ní kóòmù tó bá sọ pé bó ṣe jẹ́ kóòmù yìí o ó tún jẹ́ kí ni ó tún jẹ́ àlọ́ o mùsùlùmí ni ẹni tó ní kílẹ̀ yìí o ta ní kọ́ọ̀pù ni o tó wá sọ fún wa wípé bó ṣe ń jẹ́ kọ́ọ̀pù ló tún ń jẹ́ àlọ́ o torí pé àlọ́ ti gbé rẹ̀ wọ ara rẹ̀ so kì í ṣe kọ́ọ̀pù yìí nìkan mọ́ ó ń jẹ́ kọ́ọ̀pù lábala kan ó sì ń jẹ́ àlọ́wù ní abala kan ẹni tó bá sọ bẹ́ẹ̀ ṣé mùsùlùmí lápè ṣe ẹ dárákùnrin yìí agbẹnusọ àwọn bídíà yìí ẹnìkan sọ pé ṣé mo lè bá agbẹnusọ àwọn bídíà ṣe dáálọ́ọ̀gì èmi ò ráàyè dáálọ́ọ̀gì pẹ̀lú ẹnibọ̀dì yìí mọ́ ọmọdún tí mo ti ṣe dáálọ́ọ̀gì bọ̀ ni ọmọdún tí mo ti ṣe dáálọ́ọ̀gì bọ̀ ọdún tí mo sì ń ṣe dálọ́gì bọ̀ pẹ̀lú àwọn oníṣúfí ó ti lé ní ogún ọdún ó ti lé ní ogún ọdún nígbà tá a wá rí i pé oníjàgídíjàgan ni wọ́n a sì lè fi tipátipá mú ẹnikẹ́ni kúrò níbi tó dúró sí tiwa ni ká sọ pé kúrò ń bẹ̀ yẹn ibẹ̀ yẹn ò dáa so nígbà tá a ti wá rí báyẹn mo ti wá sinmi pé mò ń bá ẹnikẹ́ni ṣe dáálọ́gì mo ti sinmi ẹ̀ àwọn bàbá yín àwọn bàbá yín ni mo bá ti dáálọ́gì ń lùbàdàn àwọn tó jàǹbá bá yín àwọn ṣéwù yín àwọn àgbà yín tó ọ̀bá mọ̀tàn lọ bèèrè ìtàn tó ọ̀bá mọ ìtàn lọ bèèrè ìtàn mo ti bá àwọn bàbá àwọn bàbá yín nínú súfí nínú ìlú Ìbàdàn yìí mo ti bá wọn ṣe dáálọ́ọ̀gì ṣùgbọ́n mi ò ní táìmù fún dáálọ́ọ̀gì náà pẹ̀lú anybody bí kò ṣe wípé a máa sọ̀rọ̀ yín a sì máa fèsì irọ́ ọ̀rọ̀ yín a máa fún yín ní èsì ọ̀rọ̀ yín. a máa sọ ọ̀rọ̀ yín a sì máa fún yín ní èsì ọ̀rọ̀. so that ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé a lè láǹfààní ẹ̀ fún etí tó fẹ́ gbọ́ òdodo ọ̀rọ̀ ìjọ ti yé fún etí tó fẹ́ gbọ́ òdodo ọ̀rọ̀ so development nìyẹn lọ́dọ̀ tèmi ni ọmọdé lomi o lọ́dọ̀ ti tèmi o development here. so lọ́fi ká sí pé ìwé ètò sọ yìí tọ́ba ká sí pé ní john ni màá ti pè fún dialogue àmọ́ eh, ohun tá a ti ṣe bọ́sẹ̀yìn ní dialogue pẹ̀lú àwọn Sufi ohun tá a ti ṣe bọ́sẹ̀yìn ni. Dialogue, dáálọ́gì ohun tá a ti ṣe bọ́ sẹ́yìn ni pẹ̀lú àwọn oníṣúfí kódà pẹ̀lú àwọn amadíyà kọ̀ọ̀kan ní ìsìn ẹ máa gbélé ga ìsìn ni tọba wa sọ wípé mo sojo ni ẹni tí ò ṣe nǹkan rí lórí sọ pé ó sojo mo ti ṣe àìmọye dìbéètì rí tí n ti ẹ̀mọye rẹ̀ tí ìmọ̀ nǹka rẹ̀ so àmọ́ ní ìsìn sísítẹ́ẹ̀mù tí mò ń lò lọ ní ìsìn ni wípé ìwọ tó o bá ti sọ̀rọ̀ tí ò bẹ́ sí mu ó gbèsè ọ̀rọ̀ rẹ pẹ̀lú ìmọ̀ àti hikma ó gbèsè ọ̀rọ̀ rẹ láì ní tọwọ́ bọ ìjọmọlúàbí rẹ láì ní bú ọ láì ní lálì rẹ àfilé tó bá ṣèèsì tó bá ṣèèsì bọ̀ lórí ahọ́n lókù. ẹjá ma bọ́rọ̀ wà lọ. tọ́ ẹ jẹ́ wo bí àwọn oní tìjáníyà ẹ wo bí wọ́n si fi àlọ́ wé ènìyàn tí wọ́n sì fi ènìyàn wé àlọ́ síra àwọn rèé ṣẹ́tìrì jàwáìlù màá ní ẹ kí n fi hàn báyìí tẹ́tìrí kìtàbù dàwáhírú àlìmáàní wàbùlùgù àlìmáàní tẹ́tìrí dárùlì fíkírí lọ́tẹ̀jáde tẹ́tìrí báwọn tíra àwọn nìyẹn tíra àkọ́kọ́ tó jẹ́ tíra àwọn òun nìyẹn okay nígbàtí olùdásílẹ̀ tìjàníyà tó fẹ́ máa fi aláwọ̀ wé ènìyàn tó sì lẹ́ máa fi ènìyàn wé aláwọ̀ ẹ̀jẹ̀ kàkà láńgbègì tó fi sọ tẹ́ẹ̀fì mọ̀ pé kèfèrí pọ́ńbélé ló ń tìjàníyà kèfèrí pọ́ńbélé ni wọ́n kèfèrí tiwọn ó burú bu ti yẹ̀wúdí lọ ó sì burú bu ti nàṣọ́ra lọ nínú jawarul maani volume one page seventy six ṣe mọ̀ pé fourth edition tí àwọn rè fourth edition rè so ẹ jẹ́ kí n display bóyá lè rí ta. ẹ obi tí mo fàlàsí ń di yẹn. ẹwù bẹ̀ ó ní fàkúlù ábìdín fàkúlù ábìdín áùsáàjìdín lìgọ́ìrì láì fi zọ́ọ̀hìr ṣẹ́rí fàkúlù fàkúlù ábìdín àwùsáàjìdín lè gọ́ìrì láì fi zọ́hìr fámà àbàdà wàlà sájàdà ìlà lìláhì tààlà lè annahu huwa alìmùtàjálì fi tílìkà alìbáàs ìtumà fàkúlù ábìdìn ìkọ̀ọ̀kan olùjọ́sìn aosajidin ìkọ̀ọ̀kan olùforíkanlẹ̀ ligoirilai fún nǹkan míì yàtọ̀ sí àlọ́ọ̀ fi zọ́ọ̀hìr ní ìta tá a fojú rí báyìí fámà àbàdá olùjọ́sìn yẹn kò jọ́sìn wálà sàjàdá olùforíkanlẹ̀ yẹn kò foríkanlẹ̀ ìlàlìlá ìtàhálà bí kò ṣe fún àlọ́ọ̀ ọba àlékeọlá lè ánàhù nítorí pé dájúdájú àlọ́ọ̀ húwá àlèmùtàjálè fìtílíkàlì àlìbàd òun ni ẹni tí ó fira rẹ̀ hàn nínú àwọn àwòrán wọ̀nyẹn òun ni ẹni tí ó fira rẹ̀ wọ̀n tó fira rẹ̀ hàn nínú àwọn ìrísí wọ̀nyẹn ṣe ti gbọ́ báwọn ìyẹn ni pé tẹ́ ẹ bá rí ẹnìkan tí ó ń forí kanlẹ̀ nídìí èṣù tẹ́ ẹ rẹ́nìkan tó ń forí kanlẹ̀ nídìí ṣàngó tẹ́ ẹ rẹ́nìkan tó ń bọ ògún tẹ́ ẹ rẹ́nìkan tó ń bọ ọya ohun tó ń forí kanlẹ̀ fún yẹn aláò ti kó sínú ẹ̀ aláò ti wà lára rẹ̀ nítorí náà kò forí balẹ̀ fún èṣù aláò ló forí balẹ̀ fún un nídìí èṣù kò forí balẹ̀ fún Ṣàngó Allah ló forí balẹ̀ fún ní ojúbọ Ṣàngó kò forí balẹ̀ fún Ògún Allah ló forí balẹ̀ fún ní ojúbọ Ògún ẹni tó bá ń bọ ajé tó forí balẹ̀ fún ajé kò forí balẹ̀ fún ajé bí kò ṣe Allah torí pé Allah ló gbé àwòrán ìrísí òun ló wẹ̀wù àwọn òrìṣà ẹ dákun in tí agbẹnusọ àwọn bídíà tó pẹ́sọ rèé o tó kọjá lórí ẹ̀ bí ìgbà tí mọ̀nàmọ́ná bá kọjá lógún sọ́mọ̀ ó nìyẹn o ọwá ní àwa sàlàfíyún àwa alùsúnà ó ní à ń pe àwọn tìjà níyà ń tèfèrí ṣé kèfèrí kọ́ ní yín báyẹn ẹ̀yin tẹ́ ẹ sọ pé Allah ló gbé àwòrán Ṣàngó wọ̀ Allah ló gbé àwòrán òòṣà Ògún wọ̀ Allah ló gbé àwòrán òòṣà Ajé wọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kí lápè yìí agbẹnusọ àwọn bídíà kí láàpẹ̀ ẹni tó bá sọrú ọ̀rọ̀ yẹn ibẹ̀ ẹnìkan kọ́ wọ́n ti sọ o wọ́n tún sọ ń bò mí o ẹja tún kà ní ojú ewé 116 dàwá ìrùlì màá ní wàbùlúgùlì àmọ́ ní tó jẹ́ tírà àkọ́kọ́ fún tìjàníyà ní tilé toko ìwọ tó bá sọ wípé wọ́n ti ẹ̀díìtì rẹ̀ gbé ẹ̀díṣàn bọ́ta kò display rẹ̀ ìwọ́tọ̀ bá sọ pé eléyìí tí mò ń ta yìí pé èmi ni mo tẹ̀ jáde lọ́dọ̀ ara mi gbé tiyín tẹ́ ẹ tẹ̀ jáde lọ́dọ̀ ara yín gbé jáde ẹ jẹ́ àwò ó ní ìhìnlàmù èyí tí mo fàlà sí rídìí ni mò ń ká o ìhìnlàmù anna àzíwákọlì àrífin fi zawátìlì wujud annahum yàráùnà àyáàna lè mawujudat kàsàrọ́bìn bìkí àtìlì àyà fàmá fi zawátìlì wujud kullihi illa Allah subhanahu wa ta'ala tajalla بصورها وأسمائها وما سمى إلا أسماؤه وصفاته طب ẹgbọ́rọ̀ tí bàbá wọn ṣéhù ahmadu Tijani sọ o tó fi fi Allah wé ènìyàn tó sì fi fi ènìyàn wé Allah títí ẹ fi burúkú ti ìjọ yẹ̀wúdí lọ àti ìjọ nàṣọ́ra ó ní ìhìnlámù mà Ana àdìwá àkọlẹ̀ àrífín wí mọ̀ dájúdájú bí àwọn onímímọ̀ bí wọ́n ṣe máa dá nǹkan mọ̀ fi zawatili wujud bí wọ́n ṣe máa dá pàápàá nǹkan mọ̀ pàápàá nǹkan bí wọ́n ṣe máa dá mọ̀ anahum yàrá òna àyáàná alimọ̀ òjùdá àti ìyẹn ni pé àwọn olùmọ̀ lójú ọ̀nà tàríkà tìjàníyà wọ́n rí gbogbo nǹkan wọ́n rí nǹkan kọ̀ọ̀kan tí ń bẹ yìí ka wọ́n rí gẹ́gẹ́ bí sàrọ́ọ̀bì wọ́n rí gẹ́gẹ́ bí à ń pè náà á àyà ka sàráàbìn bìkí à wọ́n rí gẹ́gẹ́ bí à náà tó wà ní pápá tó wà nídìí kan tó fẹ́ẹ̀. wọ́n rí gẹ́gẹ́ bí àmì fàmáfi ìzàwátìlì wùjúùdì kúlì kò wá sí kinní kan lára gbogbo nǹkan tí ń bẹ lára pàápàá gbogbo nǹkan tí ń bẹ kúlì pátápátá ìlàlọ́ wọ́n ní àyàfi àlọ́ù àláù ní ń bẹ lára gbogbo nǹkan wọn ò ní àṣẹ rẹ wọ́n ní ìlàlọ́ wọ́n ní àlọ́ù ní ń bẹ kò sí kinní kan tí ń bẹ níbi gbogbo pàápàá tí ń bẹ wọ̀nyí ní èèyàn ni lálùjẹ̀nú ni lẹ́ranko ni ní màláíkà ni ní òòrùn ni lóṣùpá ni ní ilẹ̀ ni ní sámà ni omi ni iná ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí nǹkan kankan tí ń bẹ nínú wọn bí ò ṣe àlọ́ọ̀ wọn ò ní bí ò ṣe àṣẹ àlọ́ọ̀ tó ti gbọ́ agbẹnusọ subhanahu wa ta'ala mímọ́ ni fún àlọ́ò náà ọba àlékè ọlá ọ̀sẹ̀ iwájú ó ní tajálà bìsúwàríhà ó ní àlọ́ò òun ló wá ní àwòrán gbogbo àwọn nǹkan tí ń bẹ wọ̀nyẹn wọ́n á sì mọ́ ìhà àlọ́ò sì ni ó ń jẹ́ gbogbo orúkọ tá à ń pe nǹkan kọ̀ọ̀kan nílé ayé wá máa sọ̀mọ̀ àní kò sí kinní kan níbẹ̀ yẹn illa àsìmá uhu wọ́sífàtù bí kò ṣe àwọn ìròyìn àlọ́ọ̀ àti eh, bí kò sí àwọn orúkọ àlọ́ọ̀ àti àwọn ìròyìn rẹ̀ tọ́ mo rò pé gbọ́bà ní ìsìn ṣé ẹgbọ́n tí ṣéwù Ahmad Tijani sọ ǹjẹ́ ẹ gbọ́ yé báyìí ṣéwù Ahmad Tijani sọ wípé ohunkóhun tá a bá rí bẹ̀ẹ̀ lórí ara wa pé àwọn onísúfì tìjàníyà wọ́n máa ń ríra wọn wọ́n máa ń rí ẹlòmíì wọ́n máa ń rí àwọn nǹkan tí ń mí àtàwọn nǹkan tí ò mí nírírí pé Allahu làwọn ń rí torí pé al-ittihadu ó ti ṣẹlẹ̀ láàrin Allahu àti ẹ̀dá al ìparapọ̀ al-ittihad ìparapọ̀ wàlìhùlùl ìwọnú ara ẹni ìwọnú ara ẹni ó ti ṣẹlẹ̀ láàrin ènìyàn àti àlọ́ọ̀ nítorí náà lọ́dọ̀ àwọn Tìjàníyà tẹ́ ẹ bá rí wèrè lọ́dọ̀ wọn lọ́dọ̀ Tìjàníyà ni o Allah lẹ́rí aláọ̀kan ni wèrè bẹ́ẹ̀ bá rí ọ̀dẹ̀ dẹ̀dẹ̀wùrẹ́ aláọ̀kan ni dẹ̀dẹ̀wùrẹ́ rẹ̀ ẹ bá rí ẹyẹ aláọ̀kan ni ẹyẹ tẹ́ ẹ bá rí igi aláọ̀kan ni ń jẹ́ igi ó gbé aláò gbé àwòrán igi wọ̀ ni so ó gbáwòrán ẹ̀ wọ̀ ó kọ ẹ̀ náà sì rèé nínú ó kọ aláò ni. so lọ́dọ̀ àwọn sì dá níyà wèrè ó wà ní okùn àlọ́ wèrè ó wà nínú okùn àlọ́ dẹ̀dẹ̀wùrẹ́ ó wà nínú okùn àlọ́ lọ́dọ̀ àwọn sì dá níyà lọ́dọ̀ àwọn sì dá níyà ó wà nínú okùn àlọ́ lọ́dọ̀ àwọn sì dá ẹlẹ́dẹ̀ so táwọn sì já níyà nínú iṣẹ́ tẹ́ríbíyà wọ́n mọ̀ pé kìíní kan tẹ́ríbíyà tẹ́ bá ṣe fúnra wọn nígbàtí ẹni tí ó ń ṣe tẹ́ríbíyà tó bá fẹ́ gúnlẹ̀ tó bá fẹ́ wà sọ́là tó fẹ́ jáde ó gbọ́dọ̀ gbà pé òun ti di àlọ́ àlá ò ti di òun ó gbọ́dọ̀ gbà pé ìkọ̀ọ̀kan àyánilìmọ̀ òjùdàt ìkọ̀ọ̀kan àwọn nǹkan tí ń bẹ wọ́n dúró gẹ́gẹ́ bí àwọn pé náà ni sẹ́mọ̀ tí ń jẹ́ àwọn pé náà gan mirage tí wọ́n tún pè ní satanic water tí yàn bá rìn lọ lórí ìrìn àjò ní ọ̀sán gangan tí òòrùn mú tẹ́ bá wá wo ọ̀kọ̀ọ̀kan yín báyìí yóò dàbí ẹni pé adágún omi wà lọ́ọ̀kan ní rírí ojú ẹ máa rí jẹ́gẹ́ bí omi àmọ́ kò sómi níbẹ̀ ilẹ̀ gbẹrẹfu ni ìjọ tìjáníyà ní gbogbo ayé àtọ̀run sàráàbù ni wá oníwá pé àwọn pé iná ni wá ìyẹn ni pé aláwọ̀ mọ̀sánú wa o wọ́n mọ̀ já sórí burúkú o orí burúkú tí sẹ́wò Ahmad Tijani kó bá àwọn mùsùlùmí kan yìí èyí mọ̀ lágbára pọ̀ o. kí sẹ́wò Ahmad Tijani máa fi rinlẹ̀ fún àwọn ọmọlẹ́yìn ẹ̀ wípé sàráàbù ni òun sàráàbù ni ẹ̀yin sàráàbù ní sánmà sàráàbù nílẹ̀ sàráàbù ní ẹranko sàráàbù ní èèrà sàráàbù ní ẹyẹ sàráàbù làlùjẹ̀nù sàráàbù ní màláíkà pé à ń pe iná ní gbogbo wa pé aláwù náà ni ó manifest òun ló manifest ara rẹ̀ òun ló gbé ara rẹ̀ hàn in different forms of his creatures, in different forms, in different shapes of his creature. Allahu Akbar. Subhanallah. Subhanallah. Allahu Akbar. So, anabi Muhammadu, àwòrán Allah ni, lọ́dọ̀ Tìjàníyà, àwòrán Allah ni. Àwọn sọ̀hábà, ìkọ̀ọ̀kan wọn, àwòrán Allah ni wọn. Ó kọ sí kọ̀ọ̀kan wọn jẹ́ àròkọ Allah àwọn ọ̀ṣẹbọ àsìkò ànẹ́bì orúkọ tí kọ̀ọ̀kan wọ́n jẹ́ bí abu lahad bí abu jahal bí umayya bunu khalaf kọ yẹ orúkọ aláwò ni ìkọ̀ọ̀kan wọn aláwò náà ni so wọ́n sì jagun so aláwò àti aláwò wọ́n se kí ni wọ́n jagun aláwò pa aláwò aláwò pa aláwò àbí kí ni túmọ̀ al-ittihadu wal-hulul agbẹnusọ àwọn bídíà ohun tí mo kàbọ́ọ̀ta yìí kàbọ́ọ̀ta fáyé kàbọ́ọ̀ta fáyé ṣe bọ́ọ̀ ń gbọ́ ẹni tó fi àlá òwe ènìyàn ni tó fi àlá òwe ènìyàn tó sì fi ènìyàn wé àlá òwe kàbọ́ọ̀ta fáyé kà síta bọ́ọ̀bá ní tíráì ó tiẹ̀ ní bọ́ọ̀sì ní bèrè lọ́wọ́ àwọn yòókù yín ọgbọ́dọ̀ tiẹ̀ ní ni bọ́ọ̀sì ní bèrè lọ́wọ́ àwọn yòókù yín wọ́n ti ń tà lórí igbá ìgbàgbọ́ tìjàníyà yìí ó ní wọ́n ń pè ní ìtìhádù alọ́wọ̀ wọ́n dọ̀kan náà wọ́n di ọ̀kan ìtìhádù Allahu àti ẹ̀dá rẹ̀ ènìyàn ni o àlìjànú ni o sámà ni o ilẹ̀ ni o ìtàhàdá ìtàhàdá Allah wàkálíkùhù Allahu àti ẹ̀dá rẹ̀ wọ́n di ọ̀kan lẹ́yìn ìgbà tí wọ́n tún wá di ọ̀kan tán wàlìkùlùlù ùlùlù tún wá ṣẹlẹ̀ ká lè gbọ́ yé wípé ọ̀rọ̀ ìtìhádì yẹn o kìí sọ̀rọ̀ pé wọ́n ń ṣọ̀kan o rárá o wọ́n wọnú ara wọn ní wọ́n ara wọn ni débi wípé tẹ́ ẹ bá ti tọ́ka sí ènìyàn ẹ ti tọ́ka sí àlọ́ o agbẹnusọ ń sọ ní àṣẹ ò ti ń ni wọ́n ń tọ́ka sí ṣé àṣẹ níbi àkọ́kọ́ ta kọ́kọ́ kà níbi àkọ́kọ́ ta kọ́kọ́ kà ní page seventy six ó ní ẹ forí balẹ̀ fún òrìṣà Allah ló forí balẹ̀ fún ó ní torí pé àwọn òòṣà wọ̀nyẹn Allah ò ní wọ́n Allah ò ló paradà òun ló paradà ló di Ògún Allah ò ló paradà ló di Ṣàngó Allah ò ló paradà ló di Ọya Allah ò ló paradà ló di Èṣù aláwọ̀ ló parada, ló di ajé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ní so tá a bá rí ẹni tí ń forí balẹ̀ fún èṣù a gbọ́dọ̀ gbà wípé aláwọ̀ ló forí balẹ̀ fún ìdí táwọn tìjáníyà fi jẹ́lẹ́bọ nìyẹn tó fi já sí pé kò sí bó o ṣe fẹ́ wà ní tìjáníyà tó ò ní jẹ́lẹ́bọ ìdí nìyẹn tó fi já sí wípé ìbáṣepọ̀ tó dánmọ́rán ó ń bẹ láàrin àwọn tìjàníyà àtàwọn olóòṣà torí pé àwọn olóòṣà ò rí èṣù wọn ò rí òrìṣà tí wọ́n ń bọ gẹ́gẹ́ bí aburú wọn ò rí gẹ́gẹ́ bí ṣíríkù rárá o wọ́n rí òòṣà ó ń tìjàníyà ó rí òòṣà gẹ́gẹ́ bí Allahu Allahu tó wá ní àwòrán Ṣàngó Allahu tó wá ní àwòrán Ògún Alọ́ọ̀ tó wá ní àwòrán Ọya Alọ́ọ̀ tó wá ní àwòrán Èṣù so lẹ́yìn ìgbà tí ṣéwà Ahmad Tijani tó fi ìgbàgbọ́ al-ittihadu wal-hululu tó fi rin ilẹ̀ fún yín tán tó gbé sínú ọkàn yín tán nípa gbogbo àwọn òrìṣà wọ̀nyẹn ló tún wá sọ ní page 116 wípé ẹ̀yin gangan ti dọ́lọ́hùn ẹ̀yin gangan o ẹ ti di ọlọ́run ẹ wá wo bí ọkùnrin ṣe sọ ẹja tuntun gbọ́ kẹ́ ẹ lè mọ̀ wípé ó fẹ́ fi ọwọ́ ra ìjọ àwọn bàbá rẹ̀ ó fẹ́ fọwọ́ ra wọn lórí ó fẹ́ fọwọ́ ra wọn lórí ẹ gbọ́ bó ṣe sọ̀rọ̀ ìtìádì kẹwàá pọ̀ sí ẹ̀ pẹ̀lú tí olórí wọn sọ báwo làkídà yìí náà ṣe wọnú ìsìlámù àkídà yìí ó wà ká máa bọ́ lọ́run ju ènìyàn yìí ó wà lọ́dọ̀ àwọn Yahudi ó wà sọ̀rọ̀ fún lẹ́làbí ó wà lọ́dọ̀ àwọn àkan nínú àwọn àfọ̀hún ní Súfì táwọn Sàláfíyà Wàhábíyà yá máa takò wọ́n lé lórí wọ́n máa pe àkídà yẹn ní al-ittihadu wal-hulul ittihadu wal hulul ittihadu yẹn ní kágbà yìí pé bọ́lọ́run ò bá sí lára nǹkan nǹkan yẹn ò lè sí. Allahu shay'un wa ghayruhu ma'dud الله ọlọ́run ní nǹkan gbogbo nǹkan ní ìyàtọ̀ sọ́nà wọn lè jẹ́ nǹkan àmọ́ lọ́nba bọ́lọ̀ bá bọ́ sí wọn lára wọn ò di nǹkan àwọn onítàsọ́ wúfọ́ a máa lò ó tí wọ́n máa fi béèrè lọ́dọ̀ ara wọn pé kí ló wà lọ́dọ̀ rẹ̀ yìí tí wọ́n máa sọ bọ́lọ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n ń gbogbo ayé ní káfíìrì yìí a rí àkídátú àlùmọ̀já àkídátú tẹ̀jìdìmù ìgbàgbọ́ pé ká pe ọlọ́run ní ènìyàn. ṣọ̀pọ̀ àwọn ti bí yẹn ń sọ yí pé ò bá sí lára nǹkan yẹn ò lè sí pé àṣẹ ọlọ́run bẹ lára ẹ̀